ó dájọ́ kájọ tiẹ̀ ó dáwọ́ àjọ padà àbí pounds wà ní àjọ tó kó europe wà ní àjọ tó kó dọ́là wà ní àjọ tó kó owó south africa ó wà ní àjọ tó kó ó yá ajá mi dà. bí mo ṣe ń wo woman yìí èyí eléyìí ò múlẹ́rẹ́ rárá o ó dà pé wọn ò nọ́mà o because ìjà náà gbé wá kí ló tó ń ṣe báyìí follow normal. Oh, normal. Okay. Follow normal. Okay. I'm very, very normal. Very, very normal. Orí mi pé mo mọ tí mò ń ṣe. Ẹ̀yin lórí yín ò pé. Màmá, ẹ má bínú. Ọmọdé ló ń ṣe wọ́n. Kò yé wọn ni. Nípa àjọ tẹ ní ẹ fẹ́ kó, màá wá bá yín lé lálẹ́, màá bá yín kàjọ yín wá. Tẹ́ ẹ̀ bá rí mi lálẹ́, èmi lẹ́ máa jí láàárọ̀. Ọmọ dáadáa ni Eh? ọmọ tó mọwọ́ wẹ̀ ni ẹ́ ó di dandan kó bá gbà jẹ kí lẹ̀ ń sọ yìí èèyàn kan wá máa lẹ̀ mẹ́mi a máa sọ pé òun òun ọmọ omi ebi gan ìyá láyà omi ìyá omi ìyá náà ìyá ògiri ìyá gbogbo ẹ̀ ó wọ́lù wọn pa pa o.